ẹ jọ ẹ fi etí sí ìkìlọ̀ pàtàkì yìí àwọn kan olè oníjìbìtì wọ́n máa ń kọ nǹkan kan sísàlẹ̀ lórí YouTube kákàkiri wọ́n lè ní obìnrin kan ń yọ àwọn kan lẹ́nu tó bá rí pé ẹnìkan kọ̀ nǹkan kan wọ́n á ti tètè kọ́ síbẹ̀ pé obìnrin kan ń yọ òǹtọ̀hún lẹ́nu wípé àwọn lè tán ìṣòro ẹ̀ wípé kó pe àwọn tàbí kó fi owó ránṣẹ́ síbì kan kó lọ fi ṣe ìtọrẹ àánú bẹ wọn á sì fi òǹkà ilé ìfowópamọ́ yẹn wọn á fi síbẹ̀ ẹ jọ ẹ má pe onítọ̀hún oríṣiríṣi orúkọ ni wọ́n ń lò ó lè lóhun olúkọ̀yà lẹ́nìí tó bá dọ̀la á lóhun gbẹ̀ngà ọ̀ṣọ́ ó lè lóhun olùṣọ́ àgùntàn ó lè lóhun adébóyè a máa kọ sísàlẹ̀ kákàkiri lórí YouTube ẹ wò ó ẹ má pé o àwọn ìkà ni wọ́n o àwọn apanilẹ́kúnjayé ni wọ́n o ẹ má pé kájọ rìn kájọ kọ́gbọ́n òun làwa ń ṣe ń bì ẹ má pé onítọ̀hún o ẹ̀rọ òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n fi sílẹ̀ ẹ má pé Elédùmarè á tán ìṣòro oníkálukú á sì dúró tì yín ẹni bọ́ sọ́wọ́ àwọn ìkà. E